tí ó mọ̀ mi yẹ kó ra àwòrán mi àwòrán ọlọ́run fi àwòrán mi hàn níbi gíga. ọlọ́run bàbá lọ́lá èmi máa ń rọwọ́ agbára ọlọ́run bàbá jídé èmi máa máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run nineteen thirty lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣèyanu èmi táyé títí tí tọlọ́run ò jẹ́ owó ó yẹ ń jó fún bàbá ọlọ́run bàbá lọ́lá èmi mọ̀mọ́ rọwọ́ agbára ọlọ́run bàbá jídé èmi màmá rí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọlọ́run nineteen thirty lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu èmi táyé títí tí tọlọ́run ò jẹ́ owó ó yẹ ń jó fún bàbá ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ọlọ́run tí ń ṣe ipa wa òun ní agbára wa asà wa ààbò wa ìpèsè wa ìrànlọ́wọ́ wa ojú wa ohun gbogbo nínú ohun gbogbo fún wa mo dá ògo padà sọ́dọ̀ ẹni tó ní fún Ọlọ́run tó fún èmi àti ẹ̀yin tó ń gbọ́ mi níbi gbogbo ní orí ọ̀fẹ́ láti tún rí ọjọ́ òní ní àkókò yòówù ní ìgbà yòówù tó ń gbọ́ mi lórí ayé rẹ lórí ayé mi mo wí pé ògo ni fún Olódùmarè ìrìn àjò ọ̀sẹ̀ titun mìíràn òní ni ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ titun ọjọ́ kẹwàá oṣù kẹwàá mo súre fún ọ ní orúkọ Olúwa ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà kò ní mú ìkorò dání fún ọ ọjọ́ òní jẹ́ ọjọ́ ńlá ọjọ́ kẹwàá oṣù kẹwàá pàápàá jùlọ ó jẹ́ ọjọ́ ìrántí ìpè àpọ́sítù Ayọ̀ Babalọ́lá lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà ò ní jẹ̀korò mo béèrè fún agbára ńlá láti òkè wá láti dàpọ̀ mọ́ láti bọ́ rìnrìn àjò ọwọ́ agbára ńlá tó gbé àpọ́sù ayọ̀ babalọ́lá dìde pàpà jùlọ ní ìkejì ara kejì ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ó pé ọdún mẹ́tàléláàádọ́rùn-ún lórúkọ Jésù olùgbàlà àṣẹ agbára yìí tí ó dòkú tí ò ṣe dá dúró tí ò ṣe dí lọ́wọ́ tí ò ṣe dè lọ́nà tó gun òkùnkùn ayé ò lè borí níbi gbogbo tó ti ń gbọ́ mi lórúkọ Jésù ó yá kó dàpọ̀ mọ́ ayé rẹ ògo ni fún orúkọ Olúwa agbára náà ni mo pè láti wọnú ilé rẹ lọ gbogbo ogun àìrí gbogbo ogun tó dáyé bá eléyìí tó ń fi ohun gbogbo tó wáyé wá jẹ́ tó fi sínú ìgbèkùn tó fi sínú ìdààmú agbára ńlá ọlọ́run ó yá kó kọlù ú kó ṣiṣẹ́ ìdáǹdè láyé rẹ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ mo wí nípa tiẹ̀ nípa agbára ńlá Kristi ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ lórúkọ Jésù wàá mọ̀ ọ́ sí rere ọ̀nà ò ní ọ̀nà rẹ yóò là ọ̀nà rẹ yóò là lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tó lòdì lórí ayé rẹ lórí ògo rẹ lórí ohun tó wáyé wá jẹ́ lórúkọ Jésù ọwọ́ náà Ọlọ́run kò tú wọn ká Ọlọ́run iná kò tú ká Ọlọ́run iná kò tú ká lórúkọ jésù kristi ti násárẹ́tì mo sọ tẹ́lẹ̀ nípa tiẹ̀ lórúkọ jésù ò ní fìbànújẹ́ parí ọdún yìí lórúkọ jésù ò ní fẹkún parí ọdún yìí lórúkọ jésù ò ní pòṣe parí ọdún yìí gbogbo tó ti létí ò bá lórúkọ jésù olùgbàlà ó yá gbà á rẹ kó tó ní orúkọ Jésù bíbélì wípé ìwọ ó rí ire olúwa ní ilẹ̀ alààyè àṣẹ àti májẹ̀mú yìí ìró àmì rẹ lókè ó yá kó wọ ayé rẹ lọ ire olúwa kó jẹ́ tiẹ̀ àánú olúwa kó jẹ́ tiẹ̀ ọ̀rọ̀ rẹ̀ wípé ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo lórúkọ Jésù ire àti àánú ọlọ́run kó jẹ́ tiẹ̀ ohunkóhun tó bá lòdì sí èyí sí ire àti àánú ìrànlọ́wọ́ ìgbéga tó lòdì sí nínú ayé rẹ̀ iná ọlọ́run kó run dànù iná olúwa kó run dànù ikú òní wọlé ẹ ibi òní bá ọ ọ̀fọ̀ òní wọlé ẹ ìdààmú wọlé ẹ lórúkọ jésù lópin ọdún ìwọ̀n ní fìbànújẹ́ mọ́lé rẹ ògo ni fún orúkọ olúwa ògo ni kristi ti Nasareti, mo wí yírí ayọ̀ rẹ ọwọ́ ẹnikẹ́ni tó wà tó gbẹ́sẹ̀ lé tó tó lòun ò ní rìlíìsì ẹ̀ lórúkọ Jésù nípa agbára ẹni tó ní ayé àti ọ̀run ọwọ́ agbára tí ò ṣeé dá dúró ó yá kó gbà lé ọ lọ́wọ́ kó ní ẹ̀rí rere kó ní ẹ̀rí rere ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa gbogbo ẹ̀yin ènìyàn tó dáwọ́ lóhun rere láti parí rẹ̀ nira lórúkọ Jésù ìwà Ọlọ́run kó dàpọ̀ mọ́ kò sí ọ́ láláṣeyọrí kò sí ọ́ láláṣeyọrí lórí ọmọ kò dá láṣeyọrí nínú àdáwọ́lé rẹ gbogbo kò dá láṣeyọrí lórúkọ Jésù kò dá láṣeyọrí àlá ibi ìran ibi lórí ayé rẹ lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù fagilé ẹ̀jẹ̀ Kristi ó fagilé àkọ́ wípé ìwọ kì yóò kú bí kò ṣe yíyè kò lè máa ròyìn iṣẹ́ olúwa ẹni bá ní kó kú kó gba kú rẹ̀ kú ẹ̀dá tó rokúra aya rẹ̀ kó gba kú rẹ̀ kú ẹ̀dá tó rokúra ọkọ rẹ̀ kó gba kú rẹ̀ kú ẹni tó rokúra ọmọ rẹ̀ tó rokúra ọmọ mi ó yá kó gba kú náà kú lópin ọdún yìí ò ní ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa òní jésù lọ́wọ́ rẹ̀ ló wà bàbá lọ́wọ́ rẹ̀ ló wà ó gbogbo agbára Gbogbo agbára o Jésù lọ́wọ́ rẹ ló wà láti òní lọ. Ohun rere gbogbo lórúkọ Jésù kò di ìrọ̀rùn fún ọ. Ire gbogbo, ire gbogbo, ohun rere gbogbo, àdáwọ́lé gbogbo fún àṣeyọrí lórúkọ Jésù mo ní kó di ìrọ̀rùn fún ọ. Apostle Paul wí pé èmi lè ṣe gbogbo nínú Kristi ẹni tó ń fi agbára fúnni láti òní lọ níbi yòówù tó ti ń gbọ́ mi ò fìnira ṣayé mọ́ lórúkọ Jésù ayé rẹ kúrò ẹ lọ́rùn agbára ńlá tó fi gbáyé ṣe rere tó fi gbáyé gbádùn tó fi gbáyé rọrùn tí ìkorò sì dèèwọ̀ lórúkọ Jésù ó gba agbára náà ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa oṣù tó kù nínú ọdún yìí ọ̀sẹ̀ tó kù nínú rẹ̀ ọjọ́ tó kù nínú rẹ̀ wákàtí tó kù nínú rẹ̀ kò ní fọ ibi ilé ọ lórí kò ní fọ ibi nínú ilé rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa gbogbo àwọn olóore rẹ tó ti gbàgbé rẹ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kéde orúkọ rẹ sétí wọn ó yá lọ gba ìpè ayọ̀ lọ gba ìpè ayọ̀ lọ gba ìpè ayọ̀ ògo ni fún ọlọ́run wa lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì nípa tiẹ̀ nípa tiẹ̀ níbi iṣẹ́ rẹ àga àyè àga tó ṣófo yẹn ọwọ́ ọlọ́run yóò gbé ọ síbẹ̀ yóò gbé ọ ga yóò gbé ọ ga ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí fi ara rẹ súnmọ́ ọlọ́run sí i wá ọlọ́run kó o pe ọlọ́run ayọ̀ babadọ́lá àṣẹ ìgbédìde ìjọ àpọ́stélì kó gbé iṣẹ́ rẹ dìde lọ́tún kó gbé bísínẹ́sì rẹ dìde lọ́tún kó gbé owó rẹ dìde lọ́tún kó pè é sínú ayé rẹ agbára àti àṣẹ tí ò ṣe dá dúró ni kò ṣe dí lọ́wọ́ agbára òkòkò kankan ò lè borí rẹ̀ àṣẹ tó gbé ìjọ àpọ́stélì ti kristi tó gbé àpọ́stò ayọ̀ babalọ́lá dìde kó dàpọ̀ mọ́ iṣẹ́ rẹ kó dàpọ̀ mọ́ ayé rẹ kó dàpọ̀ mọ́ ayé àwọn ọmọ rẹ kó fi gbàdúrà lọ́sẹ̀ yìí wàá sì rí ọwọ́ agbára ọlọ́run ayọ̀ ọlọ́run ló sì jẹ́ tiẹ̀ ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà bákan náà ẹ̀yin ará níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi ẹ mọ́ gbàgbé gbègbè ayé wà mímọ́ máa rántí nígbà gbogbo yìí pé jésù ò ní pẹ́ dé ó ń bọ̀ kánkán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

wọ́n ráwòrán mi nínú oko. Àwọn kan ti rí mi wọ́n ráwòrán mi níkó ẹmu. Àwọn kan ti rí mi wọ́n ráwòrán mi lóko lébìrà. Ìyẹn lọ́jọ́ sí torí mi kò ìgbà túnṣe. Ojú wọn tó rà sá ó yẹ kó padà wá tún rò. èèyàn fún dáfídì kówó tá ìlera rẹ̀ kábíyèsí tún dá lọ́lá àwọn tí kò